أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام عن سقيا الله وبعلا نبي الله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afẹ́wà àgbà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run ọba kọmọ bá nábi ní àtàwọn ará lè rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àmìbẹ̀rẹ̀ wọn ọba subhanahu wa ta'ala kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yíwa kó látàrí kìyàmù òní tí ń jẹ́ òru kẹẹ̀dọ́gbọ̀n oṣù Ramadan 1447 nàìjíríà náà Muhammad sallallahu alaihi wasallam láti gbòrò Makka lọ sí Medina an bá jí kò tafsir wa lọ ní markaz wa markaz ọmọrùn al-Khattab al-Islamic adnan bay sura ta ń gbìyànjú àti kéfù wa náà ni suratul Mu'minun aya ta ti gbéra náà ni aya 67 نظلم الله سبحانه وتعالى وإنقى القرآن فوان أفلا يتبر قول أم جاء ما, أم جاء ما لم يأتي آباؤهم الأولين نعم أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه أفلم يدبروا القول أم جاءهم ما لم يأتي آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لماكبون ولو رحمناهم وكشفنا ما بهم من إنك لتدعوهم وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم بارو يفوان با قرآن أتفوان نينو يكتوك جالو يبقى اللهم في يوا النبي محمد صلى الله عليه وسلم yóò fẹjọ́ àwọn kan sún ọlọ́wọ́ ọba وقال رسول ربي إن كوني اتخذوا هذا القرآن مهجورا pé àwọn ẹrú àwọn al'umma mi wọ́n ka wọ́n pa Kùránì tí àwọn tàbí àwọn nǹkan márùn-ún ẹ̀tọ́ márùn-ún tí Kùránì ló lórí ẹnìkọ̀ọ̀kan wa aláàkọ́ gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà Kùránì ọ̀ranyàn ní lórí wa kama Kùránì ké wàtìlì kùránà tẹ̀rẹ̀sílà ẹlẹ́ẹ̀kejì tábà ń kàá tábà máa kéwèé ká máa ronú sí wọ́n lọ́nà pé afẹ́lábìtẹ̀ lábàrọ̀ ìkọwòlá sẹ́yìn ní ẹ̀rùn sọ́rọ̀ yìí ẹ̀rùn sí kùránà àmìjá umarlamiyá ti àbá àumùlà òwòlè ọlọ́run amọ́ bá wọn nítọ́lọ́run fáwọn bàbá wọn jọ wọn ni àkọ́kọ́ ọlọ́run fún ọlọ́run afẹ́yìn tó dẹ̀ fi ní ronú pa rẹ̀ wọ́n sọ pé àwátà wà láyé ìsìn yìí láyé tẹkinọ́lọ́jì yìí ó tó wa kàgbà pé koran òdodo ni ó ní tí koran sọ fún wa ní 1400 years ago nípa ẹ̀dá ọmọ ènìyàn bá ti kàá pé láti inú ẹ̀jẹ̀ láti inú àtọ̀ ó di ẹ̀jẹ̀ láti inú ẹ̀jẹ̀ ó di ẹran bá sí ó di eegun ọjà ẹran bọ̀ gbogbo lórí technologies àwọn ultrasound wa ń jẹ́rìí sí bẹ́ẹ̀ lónìí eléyìí tó tó wa láti gba ìsìlámù wọn ni amúnámíyà àrífò rasulahum tí wọn ọ̀dá nàbí wọn ibi kí ó tó máa sọpọ̀ òjíṣẹ́ kó tó máa kọ́lọ̀ tó gbílẹ̀ fún ibi al'amin làwọn gan pè fàwọn la'ọmọ kèrò tó wá gún wá ń kọ̀rọ̀ ìlú hannà rẹ̀ kúrò dodo ni ó di wà ní tó kọ́wọ́ bẹ̀rẹ̀ sí dáwà àti ìta gbangba tó gòkè sọ̀fá tó kọ́ àwọn kọ̀rọ̀ ìṣìjọ tó pé àwọn bani manaf bani hashim ó ní bí mo gbé yìí má sọ pé lẹ́yìn òkè yìí àwọn jagunjagun tí wà ń bẹ̀ tó fẹ́ múlò ìdí wa kí lẹ́ sọ sí ó láwọn gbàgbọ́ àwọn gbàgbọ́ ó ní kílódé gbàgbọ́ ní máa jàrá iná alẹ́ láà a ti bí ọ àwọn alábíọ máa am yakuna bi jinna aduna kwa kakulu la kaire ni aljanna da alam bal ja'ahum bil haqq kusimi ndo dulu abu ba dulu ba wa aktharuhum lil haqq karihun ma qulu ko won je to ko dudu walau ta'taba al haqq awa'um sai ko dudu فسدت السماوات والارض àwọn sẹ́mà àti ilẹ̀ bá ti bàjẹ́ torí wọ́n bá ti bá ń kẹjẹ́ mọ́mtí hìn àti tó wà ń bẹ̀ gan bàrà àti iná òǹdè zékèrè hìn àṣàlàyé fún nípa ìrántí wọn àti wà àti fún wọn àwọn àjùzékèrè mọ̀rẹ̀ dùn wọ́n jẹ́ jẹ́ tí sẹ́rí kò bí ìrántí wọn gáàsà ti nípa àwọn ọlọ́run sọ fọ́ sẹ́làyé fún wa ọlọ́run àdúpẹ́ lọ́rẹ́ ọ̀rọ̀ am tasalu khaja haraja te on be wo ya lo woni to be tax lo woni fa kharaju rabbika khair atadallu takun qul lu ridu wa umla'u wa huwa khairur raziq ọlọ́run ọba náà ni ọba lẹ́gbẹ́ òun lọ́ba tó dájú lọ́gbọ́n sáàdùkú fún yà ọlọ́run mọ́sá fún aláàdùkú aláàdùkú وإنك, وإنك لتدعوهم إلى صراط المستقيم والله داجي داجي هو محمد وانكم سجوانا سجوانا إن الذين لا يؤمنون بالآخرة عن صراط راكبون àwọn ọ̀rọ̀ àwọn tí wọ́n bọ́lọ́ gbọ́gbọ́ àwọn tí wọ́n gbà tí a máa gbọ́ wọ́n jẹ́ gbogbo mọ́ sẹ́rí tó bí ojú ọ̀nà tààrà ní àwọn ọkọ̀ orí mẹ́rin bá ti mà nígbàtí ọlọ́run rán màláíkà jùlọ rí tó gbé àwọn ọmọ ènìyàn wọ̀ tó wá béèrè ìbéèrè wà níbi sẹ́lẹ̀ láti kọ́ wọn nípa ẹ̀sìn wọn tó ní àkàbírú ní alẹ́ iman kí ni ilé ń pè ní iman anabi muhammad sallallahu alaihi wa sallam níjọ́ náà ó dáhùn àwọn ìbéèrè iman yìí pẹ̀lú àwọn kan mẹ́fà ó ní an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir وأن تؤمن بالقدر خيره وشره ẹni pé kọ̀ sọ pé gbogbo yóò kúrò wáwọ́wọ́ kó máa gbogbo olùkádà wọ́n ni wọ́n òmìnà bí kọ̀dà tó lọ lágbára jù àmá sílẹ̀ sí ètò lágbára tó yìí anábì ìtẹ́lú mọ́bí mọ́jọ́ gbìnà kìíyàmù nínú mọ́ ń kánà yóò mi bí láyé wọ́n yóò mi ààrẹ àwọn èèyàn ọgbà pálí kìíyàmù bẹ̀rẹ̀ lọ́fà sí kálukú bàbí wà tó wù mo máa ń sọpọ̀ àwọn ìpínlẹ̀ bá lọ sí high institutions tó bá gbígba exams photographic lọ lọ ní high institutions lọ lọ ní university lọ lọ ní tó bá gbígba exams ẹ̀rọ àwọn ọmọ kàwé gan-an ó máa kàwé ó máa mọ àwọn tábìlẹ̀tì ó máa mọ orí sí oríṣiríṣi ó máa kẹ́kẹ̀ sí inú omi tó wọ́n pé exam yẹn ń bọ̀ àtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá àlùkí àmọ́ ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fi ń wà sí wọ́n wò ó kò sọ ní ọ̀fẹ́ comfort kò sọ ní ọ̀fẹ́ tranquility kúrẹ̀ ní jalè gan orùkúndé olè ló ti rí comfort àwọn tó kó wa tó ń kó wa òkòkò comfort náà wọ́n wà wọ́n a máa pé comfort tó wà náà ní ìsìtọ́lọ́ ọba comfort alábi zikirillahi tatma'inul qulub ibi tá ti rí ìfọ̀kànbalẹ̀ comfort tranquility ó náà níbi kama ìsìtọ́lọ́ ọba subhanahu wa ta'ala ó di wa pé àmì islam lọ́pàá tó lọ́wọ́ bá mọ̀ tó rùkú aláyẹ̀kúnnù ọláyẹ̀ká àná ọmọ bí òṣòrò lè yẹ́ omi na azim yẹ́ omi ya kó mú náà tó lè rọ́bdìlá alẹ́bí wọ́n kí ní ó tí wọ́n gbà pàlì kẹ́mà bẹ̀rẹ̀ kí á jáwọn ìdè yìí tí wọ́n tẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbà pàlì kẹ́mà bẹ̀rẹ̀ ọlọ́run àwọn ọmọ yẹn àmì ìsìrọ́t ìlànà kìbò wọ́n máa tẹ́lẹ̀kò bí òdòdó yìí wọ́lọ́wọ́ alhàmná owó kàṣọ́fìnà máa bí ìmìn dòrò tàbádẹ̀ sàájú wọn tó wá gbé ìnira tó wà pẹ̀lú wọn fún ẹgbẹ́ àkó lè bá rúrú pẹ̀lú alájò fètò bíyá ìyá maor wọ́n tẹ̀rì sínú gbéraga wọn náà ìfẹ́nu wọn náà ni ولو رحمنا وكسبنا ما بهم من الدر لردوا في تقيان بأمه وثالث إنه الدرع قامل من جمع قرقة ما جاترس إنه قرقة الله نعم ولقد أخذنا مترفيهم فقد أخذناهم بالعذاب ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون وهو الذي أنشأ لكم السماء السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا وأئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا خلقنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين ọlọ́run bá wá ń ròyìn fún wa nípa àwọn ará ìgbàgbọ́ àwọn tí wọ́n gbà sí àmà gbọ́ ọ̀kadà àkàzìná òǹdìnà àzáàbẹ̀ agbáwọn mú pẹ̀lú ìyà oríṣiríṣi mustaqanu birabbin wọn kọ́ra táyọ̀ ọlọ́run ọba wọn حتى إذا فتانا عليهم بابا معبلا عذاب أسيسي أدوات في يفوان أرسلك يفوان ذا عذاب شديد ترجع لكم إذا هم في مبلسون بيوات آه ويكما يقولوا وداو ويكما داوم بيو ويكما يجاتوا زجا ويجاتوا وما إلى ذلك هو الذي أنشأ لكم السمع والأبصر والأفئدة ọlọ́run ọba yìí oní àlọ́bà tó pé ọdá yín ọdẹ fún ní tíjẹ̀ sí gbọ́rọ̀ àwọn fákọ́ọ̀tì àti máa rí zìn nìyí ó fún ní bí ẹni gbọ́rọ̀ wà àfisọ́rọ̀ ó fún ní òye ojúdé àgbẹ̀rẹ̀ náà wà áfíìdà àti òye kọ̀lúra máa tẹ̀síkòrò aláìmoore nìyí àwọn díẹ̀ lọ́jọ́ tó ọlọ́run já wà هو الذي زرعكم في الأرض الله بلوت فاني كالوري لي إقبضوا الله كلمة Allahu akbar wa ilayhi tusharun ọ̀dọ̀ ọlọ́wọ́ bá náà lápàdà kò ń jọ sí subhanahu wa ta'ala huwa alladhi yuhyi wa yumiit náà lọ́ba tí di kátẹ̀lé lásìkò bá tó òun náà ni ó ti dún akóró ilẹ̀ lásìkò ọ̀la ikhtilafu al-layli wan-nahar náà lọ́wọ́ ní ṣètò òru àtọ̀sán tó bá lọ bá ọlọ́run ló ń ṣe afẹ́lá tí a kì í ẹ̀ẹ́dínláka yìí ẹ̀mọ̀ pọ́lọ́ ọba ní ti gbogbo ilé òun nìkan tí ń ti gbogbo ilé tẹ̀wọ́gídì gbogbo bí yà mí ìfúrádùlá fi múlùkì yìí wà áfààlì yìí láàní dàlà kò أظن أفلا تعقلون سلكني بل قالوا مثل ما قال الأولون انت ما أن يخقون وي أو أبو جهل انت ما ويدا وانا ما ويني أظن قالوا أئذا متنا قلنا بتنا فاسكتا وكنا ترابا تبادي يقين وإذا ما تويبوا وانا تبقى الجرع أئنا لمبعوثون وضعوا عدوا عدوا عدوا عدوا عدوا عدوا عدوا عدوا عدوا عدوا عدوا عدوا من أي شيء خلق من نطفة خلقه فقدره ثم سبيل يسرع نعم. ثم أماته فأكبر ثم إذا شاء أنشاه ويقرين كلا لما يقضي ما أمر الله بني الله بني bá kúbílá ما ìsáàlù máa àtúlọ́kọ́ lọ tí ọ̀fẹ́ gbọ́nà bá gbọ́ ọlọ́wọ́ bá الله ọgbàmígbọ̀

ẹmọ àwọn yìí tí ẹwọ ẹ̀jẹ́ ẹ̀jẹ́ agamogi àdúgbòlẹ̀ ìjìlására àdúgbòlẹ̀ lẹ́yìn ìgbà náà kí yóò fẹ̀rẹ̀ àtúwárí ẹ̀jẹ́ ní ìtàkùn dání púpọ̀ èyí táwa rí máa jẹ́ ń lu wa lọ́fà mẹ́ o èyí eh, àdàmá ewé rẹ̀ lọ́kàn fìgbòlẹ̀ fà ewé rẹ̀ ewé rẹ̀ àmàlà kan fi àlọ́mọ́ kan fìgbòlẹ̀ ó ti gbogbo eléyìí ọlọ́run fi wáyé pé ògbó ìwọ náà tó bá ewé tó ń gbúlẹ̀ ìpínlẹ̀ pé ìpàdà fẹ̀rẹ̀ sí yọ́pàdà bí ara nífa lẹ́yìn àwọn àkòdí ẹ̀ yára àwọn àmàmì lẹ́nu ẹ̀pàtà ń gbé gbogbo ọ̀pọ̀lọ̀ jẹ́rẹ̀ ní àgbàrójá gbogbo ẹ̀wà ọlọ́ọ̀bá ni kí ni wọ́n ń tọ́ mẹ́ ènìyàn tí ó tí ó mú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala لقد وئد نحن وآباؤنا هذا wọ́n tí a ní gba àwọn bàbá wa jẹ́ wọ́n sọ pé ó dìbìdì wọ́n dìbìdì sí wọ́n dìbìdì sí orí ìhàrá ilá àtàtíró láwọ́lé ilé ẹ̀jẹ́ nǹkan méjì tààrà jọ́lọ àbọ́lọ́n fi hàn àtọ̀ àwọn kìtà ń gbé gbé kálíbà mẹ́ pé ògùn ọlọ́wọ́ bá ní yóò dùwà dìde lọ́fà nípa ó wà very very important alábẹ̀rẹ̀ wọn pàwọn yìí pàwọn náà gbogbo tẹkinọ́lọ́jì tó wà àrọ́gbọ́n dá sí támàkù mọ́ tọ́lọ́ ọdún àgbègbè kọ̀ẹ̀kọ̀ẹ̀ kó ti wá lẹ́gbà ibá àjẹ́ ẹ̀ka àtàlà ìsáàni ṣẹ́yìn nínú dárí lábẹ́kùn ṣe àmàfẹ́kúrọ̀ àwọn tá àjẹ́ ẹ̀ka ẹ̀tẹ̀rẹ̀ tọ́lọ́ ní ká máa jẹ́ nǹkan wá ní wọn kó pàkúrọ̀ àjọ àgbègbè wọn ṣe ìlú jìnlẹ̀ ọlọ́mọdé àti ìlú jìn ti wọ́ọ́rọ̀ ọba bí a كل من الأرض ومن فيها إن كنتم تعلمون فيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون كل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون بل أتيناهم بالحق وإنهم لكاذبون ọlọ́run bá ń pè wá pẹ̀lú rùbùbíyà rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ àwọn ìjọba rẹ̀ àwọn ìṣẹ́tí ẹ̀ kún límọ̀nà arúgbó wọn fi hà tálódìlẹ̀ tó àmì gbogbo olóòtà ayé nìí wọn kó kílèmù lẹ̀ pé Ṣàngó lónìlẹ̀ àbí Ọya lónìí kó láwọn tó ń sin odò wọn bá pé odò yẹn lónìra rẹ̀ wọ́n ni kó sọ fún wa ní mẹ́nu àrùbọ̀ wọn mẹ́nu fi hà ta ló nílẹ̀ àti ti dẹ́nu rẹ̀ náà nǹkan tó ń ta alẹ́ mú ìtọ́lámà bẹ́ẹ̀ ni tó ń ṣẹlẹ̀ lónìí ẹwù àwọn Amẹ́ríkà fún fẹ́ máa rúlẹ̀ ayé fẹ́ pé àwọn ni wọ́n lè máa control resources ibi tí wọ́n fẹ́ fẹ́ ni tí ti jáde gbogbo afẹ́ ni pẹ̀lú jáde bí tí wọ́n fún àwọn sáré kárí kàmá àmọ́ lọ́wọ́ mọ́ máa ṣe ẹyẹ máa ṣe wàhálà pọ̀lọpọ̀lọ yìí ọlọ́wọ́ á gbé jáde nílẹ̀ ilẹ̀ àwọn mùsùlùmí wọ́n ni kó límẹ̀lẹ̀ àbùdù tá ló nílẹ̀ ọmọ nfìyà àti tó wà lórí ilẹ̀ ta ló ní nǹkan tó tá alẹ́ mùsùlùmá sẹ́yẹ kó lónà ní lọ àwọn onígbìyàn àwọn náà tó nílẹ̀ tó ti gbogbo gbogbo náà nígbà ká máa tìmọ̀tì yọrọ náà ká máa tó sùn kó ló máa ń rọ́bù sàmà wá sí sábà ọwọ́ rọ́bù àrùsẹ̀lá àzìm wọ́n fún wa ta ló ní sàmà méjèèjì àti ọba tó ní àlàáràṣì tó tóbi jùlọ ẹ̀dá ọlọ́run tó tóbi jùlọ náà ní àlàáràṣì Ànábì Muhammad sallallahu alaihi wa sallam obìnrin wa pé ilé ayé ìbìlẹ̀ tó tà ọ̀tọ̀ tà lókun ẹ bá gbé sí sàmà aláàkọ́ yìí bí a pé àmú òkà àsọsílẹ̀ ọ̀dẹ̀ yìí bẹ́ẹ̀ ní sẹ́mà aláàkọ́ ní sẹ́mà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ní sẹ́mà ẹlẹ́ẹ̀kejì sí mẹ́sẹ́mà ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́mà ẹlẹ́ẹ̀kẹfà ní sẹ́mà ẹlẹ́ẹ̀kejì bí àjùmọ̀ àbú kábàáyì asọ́sílẹ̀ ọ̀dà ni wọ́n kí wọ́n tó asọ́bí stadium field stadium aṣọ kàtílẹ̀ táàmù pé mọ̀kó kankan bẹ̀ bẹ́ẹ̀ náà ni tàbá gbé sẹ́mà méjèèjì tàbá gbé sórí àlùkò sí tí wá gbé alùkùrùsí sínú omi omi kan bẹ́ẹ̀ la ilaha illallah bí a ta aṣọ ọ̀ka sínú odò ní bí òkú lórí àlàáràṣì lórí omi yìí ni àlàáràṣì ọlọ́ọ̀bà mi wá wà tí wá gbé alùkùrùsí rí ẹ̀ tí wá gbé sórí àlàáràṣì ọlọ́ọ̀bà bí a ta aṣọ ọ̀ka sínú ọ̀dà bóyá ọlọ́ọ̀bà mi gùn sí wá tó ọlọ́ọ̀bà tó ròyìn ara pé alùrahmanu alàlà àrṣì tẹ́wàá ọlọ́ọ̀bá tó mú wà lórí àlàárẹ̀sìwé tó kọmáyẹ̀ olùkù jìlẹ́lì ọlọ́ọ̀bá ní kólù rọ́bù sàmà wá ti sábẹ̀rẹ̀ tó dáró ní sàmà méjèèdè méjèèdè rọ́bù àrẹ̀sìwé àgbẹ̀tọ́lẹ̀ aláàrẹ̀sìwé tó bí ọlọ́ọ̀bá ń gba ramadan kálíbà jẹ́ la'allakum tattaqun já ìṣòro olùpàá rẹ̀ ọlọ́ọ̀bá kul man bi yadihi malakutu kulli shay tálọ́ gbogbo agbára gbogbo nǹkan tálọ́ àlọ́wọ̀ rẹ̀ ó ní kọ̀ọ̀wá yujiru wala yujaru ọlọ́ọ̀bá ní agbára ilẹ̀ jáde kò gbá lọ́rọ̀ àárẹ̀ in kuntu ta'lam tó bá mọ̀ bẹ́ẹ̀ sayaquluna lillah ọlọ́ọ̀bá mẹ́rin subhanahu wa ta'ala kul fa anna yusharu tusharu nígbà wọn ń sẹ́rí lọ múlẹ̀ wá gbọ́n lílọ bẹ̀rẹ̀ àtẹ̀yìnà ọmọbìnrin haqq àti wá báyìí tẹ̀lé gbogbo ní kùránì tó túnbà ìjọba wà iná kúnlẹ̀ka bíbò wọláì dájúdájú wà iná hóm lẹ́ka bíbò wọ́n jẹ́ gbé wọ́n ni wọ́n ń tọ̀rọ̀ lọ́wọ́ nírọ̀ náà kó kó wọ́ra wọn náà tó bá wọn fáàkì wọn mọ́ ń sọ mẹ́la ma sọ fún wa pé sọmá ìzá tẹ̀lé ọ̀bùk sọmá tààrí ojú ọ̀nà ọ̀rọ̀ ni nígbà náà àwọn èèyàn 40-50 years ago mẹ́la tó wà pé ojú ọ̀nà ọ̀rọ̀ ni gbogbo àwátà wà lẹ́yìn àbá rẹ̀ pé ah wéèdì ojú ọ̀nà ọ̀rọ̀ ni gbogbo rẹ̀ nẹ́tíwọ̀kì gbogbo ẹ̀ lóòótọ́ ó ní wa bá wọn ni bẹ́ẹ̀ àtẹ̀yìn náà ó àkọ́ awa abà òdodo láwọn sọ fún wa òdodo islam ni wọ́n ń ná òmìnira kan gbogbo bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run nírọ́ ọlọ́mọdé jù ọlọ́run kí ni. ما اتخذ الله من إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون عالم الغيب والشهادة فتعالى عما يشركون ما اتخذ الله من ولد الله با يودي ما هو الله با سبحانه وتعالى كل ولي ولي انتي وكودي كوي إيه بلا با كوا فوري بورو بوجو دونك الله با سبحانه الحي القيوم الله سبحانه وتعالى ما اتخذ الله من ولد الله با يودي ما هو ọlọ́wọ́ bá ọmọ kánàlá omin ilẹ̀ ọmọ kánà máa omin ilẹ̀ kò lè sí ọlọ́wọ́ bá ní ìtọ́ ìkàdẹ́sì pẹ̀lú ọlọ́ọ̀bá ẹgbẹ́ àwọn tó méjì wàhálà ọkọ̀ sílẹ̀ ìdánilẹ̀gbẹ́ àbàkólò ilẹ̀ mi máa kọlọ̀kà ẹgbọ́lọ́wọ́ bá mi tún gbàgbọ́ ọlọ́ọ̀bá tó ìkàdẹ́sì ni ó ń gbàgbà sí ẹni ibi tí ó fi ẹ̀ máa nì ọ̀rọ̀ ìbá wà ولعلى بعضهم على بعض اما كما اسبي لا قالوا يا كذا مو قال يلو مين قد يلو تدي قد يلو سبحان الله عما يصفون الله با ọba tó mani ipe tete gbogbo ja gbogbo ro lo fa a gboro ko Ọlọ́run ọba ló ko ti o kura re ja ma ko bi ja ma ko Ọlọ́run baba na ma ti baba o orí Ọlọ́run ọba ti baba oní subhanallahi amma yasifun iná ní fọ́nà ọba kífẹ́kífẹ́ kó ń bí àwọn àròjọ́ rọrùn alimul ghaibi wa shahada ọba tó mọ̀ tó pamọ́ àti tọ́nà gbogbo lọ́ba náà wata ala amma náà قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون الله عن سبحان النبي محمد صلى الله عليه وسلم كما سأدعى يقول ربي إما تريني ما يعدون الله ما هو الفين بي أدين توصفوها توني وكما قول لي الله كما قول لي إنه أبو جهل أنه يقول له تقول عن النبي صلى الله عليه وسلم صفوان ديني الله يقرر الله يقرر abújáàlì nígbàtí ọ̀rọ̀ àdébìsẹ̀ sẹ́lẹ̀m tó ń ṣe lèmà àkàkọ́ bẹ̀rẹ̀ ọba ikú ọlọ́wọ́ ọba tí a pé òótọ́ ni tí mọ́mọ́ sọ tí wá mọ́nà ẹgbọ́n kan wí aláwọ̀mà nǹkan àbá akọ̀mí gbèk fẹ́mtẹ́rẹ́ alẹ́nà ìjára bẹ̀rẹ̀ sẹ́nà ọlọ́wọ́ ọba tí tí mọ́mọ́ sọ yóò dodo ni ọ̀rọ̀ odò fọ́ odò ọlọ́wọ́ bó orí fíyà jẹun ọlọ́wọ́ ní ìjọba lórí ọlọ́dẹ̀ ìgbàgbọ́ bínú lé lórí òtọ́ nínú àwọn ọ̀sọ̀ ogun nínú àwọn na ilaha illallah ṣe ní abdulrahman bin auf ní fún anóyì nígbà táwọn àdúró lójú ogun bádẹ̀ tó ó wà dangerous tí force bá ti ń bọ̀ àwọn ọmọ fíye kiri wọ́n àrẹ́gbẹ́ àjọ òun kò nílẹ̀ fèsì ẹ̀ bóun ti fèsì òun rò lọ́wọ́ pé wọ́n kó change àyè tó wà yìí fún wábùbí ọ̀kan náà ọmọ ẹgbẹ́ fọwọ́ gbà wọn àwọn ọmọ pé àwọn sẹ́dínà abdulhamid bin out àwọn lára maka àbí wọ́n dá abuja àlùmọ̀ wọ́n ní ká abuja àlùmọ̀ náà kìfìrí kálá abuja àlùmọ̀ wọ́n ní òun ní ìrọ̀lọ́ ọkọ̀ tó ń dúró sí ikọ̀ ọba mú ló bá ní sórẹ́ tí ń lọ sí ń bọ̀ tó gbẹ̀sìn tí ń lọ láàrin wọn tí ń bọ̀ òun àbújá olùkọ̀mọ́dà wọn kí ló dé tí òun dé làbújá ó ní àníyàn wa àníyàn ní gbogbo tó lóògùn inú kí n pa àbújá àti àbújá àti tàbí nígbà gbọ́pọ̀ ní máa hàn lẹ́bí lẹ́mà mọ̀ tẹ́wà ní mọ́kà mẹ́tẹ̀wà mọ́kà ó ní máa hàn lẹ́bí lẹ́mà àdíyàn tí mi bá tó lóògùn pé inú kí n pa àbújá àti àbújá àti

gbogbo ẹgbẹ́ bẹ̀rẹ̀ báyìí wọ́n ti gbogbo alájà kan wọ́n kọ̀ sí gbogbo alájà kan wọ́n ti gbogbo alájà kan tí wọ́n kọlu wọn báyìí àwọn ọmọ ẹ̀ ọ̀dọ́ Àbújá wọn lọ tààrà ọ̀dọ́ Àbújá wọn lọ tààrà bọ́kàn ti fi ọkọ̀ ọwọ́ rẹ̀ ló ti gún ẹsìn Àbújá lẹ́sẹ̀ ẹsìn Àbújá wọn kò kí làwọn ẹ̀yìn yìí kí eré mẹ́tí làwọn ìpè ìgbésà ni àti ni àti bọ́lọ́ bọ́lọ́ fẹ́ parẹ́ nù ẹsìn ewúrẹ́ báyìí èkejì náà fi ọlọ́run ọba àṣùpá ọlọ́fin hàn wá rẹ́bì ìmọ̀ tó yẹ ní ìmọ̀ ayọ̀ àdó àdéhùn tó ṣe fún wa ìgbésẹ̀ tó ṣe fún wa ní kókó yẹn mi ọlọ́fin àgbà tí wọ́n parí ogun tán tí wọ́n bọ́ sínú kòtò wọ́n wọ́n kẹfẹ́rẹ́ sínú kòtò ẹbí wa gbó lẹ́gbẹ̀ẹ́ kòtò yẹn ọmọ yíyà tí wọ́n náà gbọ́ orí àdéhùn ti tó mú tàbí ọ̀sẹ̀ àwọn musulman sì mẹ́ pé àwọn òkú náà níbi bá sọ́wọ́ báyìí na ilaha illallah náà wọn pàǹtẹ́ níbi bá wọn sọ̀rọ̀ tán iṣẹ́ rí adé tọ́lọ́ ti bá owó fìyà jẹ́ lójú wa ẹgbẹ́ tó lọ yìí na ilaha àwọn sàbẹ́ bí pé ya rasulullah àwọn òkú náà bá sọ̀rọ̀ tí wọ́n gbọ́ tó wọ́n ní ẹ̀ gbọ́ jù wọ́n lọ bí olùbí fèsìlá ẹ̀yìn àwọn olè béèrè béèrè máa ń lè lè fèsì náà يوم يتذكر الإنسان وأن لا ذكر ó ti yíwọ́ ọlọ́mọdé kò yíwọ́ fún wa lábúrú ọ bàbá ẹ̀kọ́ tó ń kọ́nu Ramadan ìdí ọmọ ẹlọ́bàn lẹ́yìn Ramadan máa kọ́kọ́ Qur'an lọ lẹ́nu Ramadan ló fi kẹ́kọ̀ọ́ nu Ramadan tó ń wárí dákùnmọ̀ ìwárí lọ bó ti ń kírun nu Ramadan tó ń kírun náà fi kún dákùn lẹ́yìn Ramadan máa kírun ربي لا فلا تجعلني مسجد الذين في قوم الظالمين ọlọ́ọ̀bà mọ́ sí nílọ́kan lọ́nà arábùsì ó dé wà iná ala an rí yẹka máa nùrí jù ń lọ́kọ́dìrì wọ́lọ́dì àwọn ọlọ́ọ̀bà ìwọ Muhammad alágbàrá ti fi hàn kó rí àdé wọ́n ti àjá ìpídáadáa lórí sí tí ìbá sàbúrú sí ادفع ما في تعداد ما التي بالتي هي احسن سيئة نحن اعلم بما يصف gbogbo àwọn sífà tí wọ́n fọ́lọ́ ọba tí wọ́n tó pọ̀ lọ́ọ̀bá fọ́lọ́ọ̀bá bí ma ọlọ́ọ̀bá ti gẹ́gẹ́ ọlọ́ọ̀bá àwọn aláàníma ń parẹ̀ jùlọ olùkó rọ́bì mun tó wọ́n dé ní pé gbàgbọ́ lọ pé ẹ̀dìkà kí olórí ẹ̀dà rù tí ó kọ́ ní àjẹmí wọn pè ṣètò ọ̀lọ́pọ̀ ọkà ó lè pè ṣètò ọ̀nà kéwò ẹ̀dà rẹ̀ lórí rú kéwò orí rẹ̀ ní kòkó kéwò tí wọ́n kakọ̀ ánú lè ṣètò ọ̀gá máa hàn kó nílé yìí olùwà ó bí ká rọ́bì ayé àdó ọlọ́mọdé sáájú ọmọdé kò أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون ọlọ́run ọba ṣùgbọ́n wọ̀tàálá tí wọ́n rú ìfún alọ́gbọ́ àti wọn fọ́lọ́ bá gbọ́ hátà ìrẹ̀jẹ́ àdámùlmọ́ọ̀tù yóò fi máa lo agídíyọ́ máa lò fẹ́nu fi tí máa ti kú bá dóra lásìkò kí ọba tó kára rọ́bì rẹ̀ ọ́ nínú ọlọ́run ọba ẹlọ́mi كبنا ما تنسون النبي صلى الله عليه وسلم كبنا ما كروا جمال أسكو كبنا ما تجعوا بيني كبنا يوم عاصباني عمل سفين ما تربت أما تموفيلت يوسيم كبنا ما في تيولوبا قال أبيو استولد إنها كلمة هو قائلة وظلم من كلمة هو قائلة من وراء برزخ البال برزاء يسميها إذا وعيون من الدنيا ya ìjábà wọn kò ní àyàtù barzakh barzakh ní màmí ila yawmil qiyamah yóò wà mẹ́ ila yawmi yub'athun ibi jọ tá ju ọ̀dìdì ya yóò àtọ́gbẹ́ ẹni ilé ẹni ilé ni yóò máa barzakh comfort kan kúlẹ̀ mọ̀ jẹ́ tiẹ̀ ẹgbẹ́ ní ibi ni yóò ya ya ìyà ìyà ṣe lẹ́yìn Ramadan náà máa kí inú ìyàtọ̀ náà fi bí àwọn tí ó kí òun ìlú wọ́n bẹ́ẹ̀ kú ògbẹ́ màgbẹ́ wọn tí wọ́n pààsì páìpù omi sí wọn lẹ́nu tí wọ́n sí omi sílẹ̀ òní rẹ̀ ògbẹ́ yẹn ògbẹ́ omi ní màgbẹ́ omi omi omi omi omi ó ní ra lọ́sọ̀dá mi tó fi pé ẹ máa kírun lẹ́yìn inú ìyàtọ̀ náà fi bí àwọn tí ó kí òun pé sàárẹ̀ wọ́n fún wọn sàárẹ̀ dáwọ́ kàkẹ́ tó dáwọn ìmọ̀ wa máa dá ń bí àsàràtù tí alásùgbọ́rọ̀ bíbí ni ó kírun alásùn gbọ́rọ̀ ní ìdìdí ó kéró kò tó napá náà fẹ́ òdì sàárè ẹnjí ọ̀nà napá náà fẹ́ ní sàárè ẹgbà kéwù dáadáa ni ẹnjí ìwà kéwù kòmìkòmìkòmì náà pá náà fẹ́ ní sàárè rọ fún ma ní pípẹ́ ifá àtọ̀tún rẹ̀ wọ́n tó bá ti wá ń kéwù náà mọ̀ dáná lọ́dọ̀ ìfà nílà bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ là ń súnmọ́ kò tó tó bẹ́ẹ̀ là ń súnmọ́ àti wà níwájú ìmáàmù tó tẹ́lẹ̀ wọ́n ti dúró aṣíwájú ìmáàmù ọ̀parí náà tẹ̀kbírì mẹ́rin náà wọ́n jẹwa tẹ̀kbírì mẹ́rin náà tó wájẹ́ mùsùlùmí dáadáa ni Allahu akbar láàkọ́ wọ́n kì sótò fàtíà Allahu akbar alákejì wọ́n ti sàlátò Ibrahim yẹ tẹ́pà wọn alù súnà ni tẹ́pà wọn kà míì wọ́n ti lọ́lẹ́ bí ọkọ́ ẹ̀kọ́ kẹ́ sàlátò ni Allahu akbar lẹ́kẹta wọ́n sàdúrà tó pè ó sàdúrà Allahumma ighfir lahu warhamhu wa thabbithu Allahumma ighfir lahu warhamhu wa thabbithu ọlọ́wọ́ bá dákùn bá àtàánú ẹ̀ bá wá kẹ́ bá mọ́sẹ̀rẹ̀ lórílẹ̀ Allahu akbar lẹ́kẹta wọ́n sàdúrà gbogbo òkú mùsùlùmí bàtọ́ odi kó máa gbé ọ̀rọ̀ tó pẹ́ mi rí ẹ̀mọ̀ kàbìmóni kàbìmóni kàbìmóni ẹ̀sì ti máa gbé lọ ti máa gbé lọ torí pé ti ń bẹnu sàárè kéré kí ẹnu sàárè olóore ó dẹ̀ ẹ̀dẹ̀ gbogbo gbádùn tó ń gbádùn láyé lọ ó di wa ọdún láti sáré ọyọ òye nìkan bọ́lọ́dọ́ kò yẹn nù ó di ọlọ́mọdé àtọ̀rọ̀ yọ lọ náà mọ̀. فإذا نفخ في الصور فلا أنساب تاب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم وهم فيها كادحون فإذا نفي في الصور هو البرزاقي ẹni rí ọmọ agbádùn ló sàárè rẹ̀ máa bèèrè bí lọ́rọ̀ tó ti dáhùn sáà ní aláwọ̀má akílù sáà ẹni rí mújá kàwápàá ẹni rí ọmọ ọba tó mọ́ tó pọ́ ọmọ ọba jẹ́ káàkiri sẹ́mọ̀ tó yọ́ngáyọ̀ kẹbí ọpọpá mi káàkiri tó fẹ́ ìzá ló fi kàfi sọ́ọ̀rọ̀ bá fàfèrè àjíǹde ìlàwọ̀ àpọ̀ فلا أنصاب بينهم يومئذ مبارك الله تعالى وجهنا يعني من أسير لان ومن جنا كسنا ذم لان يعني كتبت وجهنا كا ولا يسألون بدري عن قدوم لا أجب له أجب كسير به أنقل بيرو أمن تقلت موازينه أنت لو بانك شعري أتما أنت شعري وأتما لو بعد لو فمران رمضان أشعري جدا دا رمضان يلون في قال أمة النبي بيه náàfíìlà tàbáyẹ̀ lọ rọ̀mọ̀dán iṣẹ́ ọ̀nà yẹn ní oṣù méjì alábìnrin orílẹ̀ inú àríṣì ìmáàmù ẹbùnà kọ̀dẹ́ìmà iṣẹ́ ọ̀nà yẹn tàbáyẹ̀ ní oṣù rọ̀mọ̀dán bí ọ̀nà yẹn sẹ́mùtì times oṣù méjì tí lárúbáwá ní sẹ́mùtì ọ̀pọ̀ ọ̀rá ìgbẹ̀yìn àpèjúwe ní ọba ẹ̀bá àárín lẹ́yìn ọdún mẹ́wàá jára ní ẹ̀kújú mẹ́ta kò ní ìpèjú mẹ́ta bẹ́ẹ̀ ni ti lárúbá àpapọ̀ àtẹbárí 70 àti tẹbárí 40 níbi lárúbáwá tó pọ̀ lè ìfẹ́lá àǹsáàbà bẹ́ẹ̀ na òmìnira ọmọ ìdí jẹ́nà wọn ní bèèrè dágbàdá ah, ẹbí mi dágbàdá rẹ́tẹsà alóòn àmọ́ sápọ̀lá ma wà bẹ́ẹ̀nà ẹni tó lọ́ba ní tiẹ̀ rẹ̀ tẹ̀wọ̀n fàúlẹ̀ ìka ọmọlùmọ́fìlẹ̀ ọ̀ọ́n àwọn làwọn tó wọ́n dúró àwọn tó wọ́n tó yìí rí wọn lọ pé yóò bá làákà ìpọ̀ wọn ni ayé lọ́jà ọ̀rùnmílé awánájà ni ọlọ́jà kọ́lé kòtèlé òmìnà harvard ma wà zéènà ẹjọ́ràn iṣẹ́ rẹ̀ bá fúyẹ́ tí ò yíro kí tí ò rí ẹ̀nà tí ò tọ́jú àwọn òbí ẹ̀ tí ọ máa sókùn ẹbí káwọlá ẹgbẹ̀rẹ̀ náà kásẹ̀ àwọn ọmọ pọ̀ pẹ̀lú bọ́ọ̀tì ọmọ wa bẹ̀rẹ̀ lọ́gbẹ̀rẹ̀ ọlọ́mọ sí wa lérò ìdájá alẹ́mà kẹfà owó dọ́ omi náà iná ma dábò wọn lójú la ilẹ̀ ayọ́lá ọ̀hún fi àkàlẹ̀ ọ̀ àmì tí ọmọ náà ni wọ́n lọ́mọ wà lára wọn lọ́fà ara mi sọ fún wa ẹgbẹ́ jámúra ti sẹ́ẹ̀rì táàpá jùlọ ọ̀nà Ramadan tá a wà yìí ọjọ́ tó ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون اللهم أبعنا ألم تكن آياتي تتلى عليكم في تواد لي بيوم تلالات من تبيشة بيوم تنوبي بيوم قمنا في نسفة ألم تكن آياتي تتلى عليكم يا رب الله الكونية الشرعية دون تعفوين دماء فكنتم بها تكذبون بقوا ليس لرؤ gbogbo ọ̀rọ̀ lẹ́gbẹ̀ ní rọ́ kọ́rù rọ́bẹ̀nà galabata aláìna ṣàkọwàtí lọ́lọ́ọ̀bá olùgbítà wọ́n ti náà lùgbúrí àwọn ọkùnna kọ́mọ̀n lọ́ọ̀lì àmọ́lẹ̀ jẹ́ ara kàbẹ́ pé àwọn ti sọ́nù gbogbo wọn ti láti tó pé ẹ̀tẹ̀lé súnà àwọn ọ̀tẹ̀lé rọ́bẹ̀nà àkọ́jìnà mìnà ọlọ́ọ̀bá ò kó dáàmà àbòsí náà lọ ń ṣe kí wọ́n ń pè lábòsí máa gbé nǹkan síbi tí èsà yẹ rẹ̀ ọlọ́run ló ṣẹ̀dá rẹ̀ ọlọ́run ní fún ẹjẹ ọlọ́run ní fún ẹmu ọwọ́ ń tó fẹ́ lómi ọwọ́ adọ́ta àbòsí alábòsí wo lójú ẹ̀nà ọlọ́run ọba àmọ́sọ̀ alábòsí ẹ̀jẹ̀ amúra dáadáa gbogbo tíṣe rí à ń sọ fún wa tí kùránù sọ fún wa yìí kálípà tẹ̀lé kálípà tẹ̀lé ayátàlì kíámà ọlọ́run قال اخسأوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا فاغفر لنا وارحمنا وأنت أنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم وكنتم منهم تضحكون نعم، جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون كما نبان قالوا من رجيا من قالوا الله با صمت ولينا الله قال اخسأوا فيها اما ما كيفوا فيها اما بيبالا بي جمع بليون كسيكو فلا تكلمون ما لم ترما كسيكو فيما تفوين كانت seventy years láyé ó tó sixty years láyé ó fifty years láyé wọ́n ti wá àbí súnà ọ̀gbọ́ ọmọ ìrà dálì aláwọ̀ iná òkà na fari kúmin ìbáàdì ya kúló na rabbana amana fakfir lana bá àwọn kan náà ẹrù mi ọlọ́wọ́ bá lọ dáa jù lọ́jí máa sàánú èèyàn ọ̀tàkàsùmọ́hùn tẹ̀kìríyà ẹni wọ́n ti ẹ̀yẹ́ nì ẹni wọ́n ti ẹ̀yẹ́ nì na ilẹ̀ ilẹ̀ àtà àmìsáàkùn lókèjẹ́ ẹgbàgbé pé ẹjì ẹ̀rántí ọlọ́wọ́ bá sùhánà wọ̀tàrà ọkùnrin nínú omtẹ́lẹ̀ àkó máa fi wọ́n rẹ̀ nì ẹni ẹ̀dí òkútù wọn ẹ̀dí òkútù wọn tẹ́lẹ̀ ilé ìjọba ètò òmìnir yóò mọ̀ èmi lónìí o mo ti wá sanwó lẹ́sàn àwọn ẹni rí mo ti sanwó lẹ́sàn bí máa sọ́bàrù pa sùúrù tí wọ́n fi ẹfi wọ́n ti ẹ̀yẹ awon wẹ̀ wọ́n ọdún àmìnà ọmọ ọmọ olùkọ́fà chance نعم قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ما بالروا قال كم لبثتم في العرش على السنين أنتي أني كون جوني بيات مجد أقول من ربنا للولاي أكبر كون كون قالوا لبثنا يوما أو بعد يوم دنيا أجوك نلالو كنت يتدوك نعيون لتوك نلالو رأى رجوك نعيون لتوك نلالو فاسأل, فاسأل عادي أدي إيه لا أنتون كونك قال إن لبثتم إلا قليلا لو لوطا أنت لوطوك لو أنكم كنتم تعلمون وما أنا في أم سبع فيه أم ست فيه أم سبع فيه وسواد أفأسبتم من أنما خلقناكم عبثا سقل قد عن فريد الكل هيك كجابير وعلوري وإنما الدنيا طعام وشراب ومنام فإذا فات هذا فعلى الدنيا سلام إنما الدنيا طعام كان كجن عاجل ومنام وطعام وشراب كان كان منكسراني ومنام كان كان سنوبري كان كان سنواني دمنا عبروا لي تعمل تربية تعيسي تعمل ريو سلطان صبري تعمل ريو جدي تعمل فعلى الدنيا سلام قبل ما باتي له وأنكم إلينا لا ترجعون كأي آه نبقوا نبقوا نبقوا àwọn kọ́lá pàṣẹ lọ́wọ́ wọ́n dára pàṣẹ lọ́wọ́ tó ti alọ́lọ́ ọmọlẹ́kọ́ ọkọ̀ mímọ̀ ní fọ́nà ọba gíga ní fọ́nà ọba ọba òdodo ni la ilaha illa hu ọba bí kò sẹ́lẹ̀ ní ìtìjọ sí tọ́lú òdodo àfún kan so ọlọ́wọ́ ومن يدعو ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين الله بار سبحانه وتعالى من يدعو مع الله إلى الآخر وقد من كن كان الملائكة لنقيني الجنون لنقيني إيا لنقيني يقول لنقيني أبنك تبقى لنقمين ويدعو مع الله إلى الآخر فلا برهان له به وسالك وسالك كما تجدين بانكوين إنما حسابه عند ربي يصير شيء يعني الله الله الله تبع توني بدجيل إنه لا يفلع الكافرون كفرين يسولينه كفرين يجيب عيتوا قل ربي كفر الله الله فرج واو ورحم الله سعنوا واو وأنت خير الرائمين وانا لو بعتكم ما سعنوا جيلوا تبع دي وسعنوا إليني قريب سيد المؤمنون èyí tí a kà tó ṣe déédéé ọlọ́mọdé àkàrẹ́ ti fọ́ ọlọ́ba ìdíjẹ́ mistake ní ilé àforíjì ọlọ́ba sánú wa láyàtà ní kíámà ọlọ́ àkúbá ti pẹ̀rẹ̀ mọ̀dán kọlu bísímìlà ọwọ́ díẹ̀ tó kúta ti parí ẹ̀ náà jáwà náà wọ́n tó gbà láyà ọlọ́ba kọ́ a sórí rí láyàtà ní kíámà à ń rọ̀ wá abẹ́jẹkọ́rẹ́ wa nípa owó DITV àti àlìkẹ́rì rédíò táǹtà mẹ́jẹkọ́rẹ́ wa gbọ́tọ́ náà fún kárí pé a ń gba adẹ́m gbìyànjú láti fílẹ̀ ọlọ́wọ́ wọ́n ti àbẹ̀ bọ̀ kan wa ogun tó ajẹ́ náà pẹ̀lú jàjálì sọ̀rọ̀ aláwọ̀mà pínà bí alálìkà àmì aráníkà wà ágbìmọ̀ fẹ́ríkà àmì síwáka ọlọ́run sàádọ́ sí àkáǹtì náà máa wà kó kù sí wa 0569821 jaiz bank bank wa umar bin khattab al-islami la àkáǹtì umar bin khattab al-islami أقل موازير مارو 69821 أوديوا المزافر يولوبا كان ولا تلقيام السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله أمبري ميراكم إباوغا ثلث الأخير من الليل في يوم في ليلة نفلة ìgbàwo afáǹbẹ̀rẹ̀ pé ìgbàwo ni ìdákẹta mẹ́ta ìgbẹ̀yìn nínú òòrùn láti bí aago mẹ́ta ní aago tí àtìkiri fi yọ nítorí Madrid ní òru fi wọlé ó di wà tí àtìkiri bá yọ ní àárọ̀ bẹ̀rẹ̀ bá dá sí mẹ́ta ó rí pé bí aago mẹ́ta ààbọ̀ sí aago mẹ́rin bẹ̀rẹ̀ tó sọ kẹta tí àgùnmọ̀ etí àtìkiri kan yọ ọmọ ìlànà àlè náà. oníbèrè ni ẹ̀ṣẹ́ ẹ̀rí wà pé tí òru wítìrí tó bá fọ́ọ̀lù sí irú jímà báyìí alẹ́ jímà pé inú àpẹẹrẹ Laylatul Qadr ní síbẹ̀ yóò ní tí bá dìṣẹ̀ pàdé rí pé tí òru bá wítìrí bí òní 25 ewúrú wọlé òru jímà ta kí jímà ní òru rẹ̀ àbí àná àlàmísì káwọn akọ́wọn pé ní jímà a rí pé òru ní ma síwájú ọ̀sẹ̀ ó ti di àjáyè rẹ̀ mọ́tí máa òru tó ọlọ́run fi ẹ̀yẹ̀ káta máa ìbádà bẹ́ẹ̀ káti máa bẹ̀rẹ̀ ọba kó tó wájú kò ń gẹ́ ìtàwọn sàbẹ̀ gan òfin dáàmà àwọn tára làwọn tàbí àdàbà aka máa sàdúrà láwọn ìlẹ́ka fowón tó ébùlà afọ́wá fáfọ́ àná oníbèrè ní gẹ́gẹ́ bá ti mọ̀ pé ọlọ́run bá olóhùn dá gbogbo alátara bàbá kan àti ìyá kan ìyẹn ń ṣe Adam àti Hawa wọ́n rí tọ̀ kí ló wá dé tó jẹ́ pé àwọn rí àwọn kan Ìgbò àwọn kan Yorùbá àwọn kan pupa àwọn kan dúdú ló fà bọ́lọ̀ ti fẹ́ mọ̀ ní àyà tí nínú àwọn àmì ọlọ́wọ́ bá sọ́rọ̀ ọjọ́ wa ní àlàsínà ọ̀pọ̀tọ̀ àwọn ọ̀tọ̀tọ̀ ó di àlàsínà ní kìláàfà àlàsínà ti wà àdúrà nìkan àwọn ọgbẹ̀ ọlọ́run dára ọlọ́run àmì ọlọ́run bá gbogbo ẹ̀nẹ́ta ní kọ́lọ́ ọ̀bọ̀ ògbò ní ṣùgbọ́n àwọn ọ̀tọ̀ àlà kò sí bí ó ti lè dá ọba dàbí olùdàgbà olùgbàgbà funfun tó bá lọ sí ààjì lórí oríṣiríṣi oríṣiríṣi àwọn àwọ ọmọ ènìyàn ó di ọlọ́ọ̀bà gbogbo lọ́lọ́ọ̀kì sọ́lá ni tó bá wọ ohun olè dára báyìí dá Yorùbá dá Ìgbò dá ogbè ìtọ́ka jẹ́ pé sáàjì jẹ́ mùsùlùmí kò jẹ́ sí Islam pẹ̀lú sunnah ní sẹ́lẹ̀m ó ti jẹ́ náà ṣé lóòótọ́ ni àwọn bí wọ́n sọ pé nígbà tọ́lọ́run fẹ́ dá bàbá ńlá Ànábì Adam gẹ́gbà tí mà pé àtàrà ìpẹ́ lọ́lọ́run ti dá ọlọ́run wá pa àwọn màláíkà láṣẹ láti mú oríṣiríṣi àwọn yẹ̀pẹ̀ ayé pupa dúdú àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láti fi dà pé òun ló fà náà ó wà ní orísìn tí ẹ̀yà wa àwọn ọmọ rẹ̀ fi yàtọ̀ sí ẹ̀dùn àwọn yẹ̀pẹ̀ tí wọ́n bù wá ọ̀pọ̀lọpọ̀ wá pé yẹ̀pẹ̀ dúdú ni yẹ̀pẹ̀ funfun ni yẹ̀pẹ̀ pupa ni èyí tó lọ bá ní kó máa fi bẹ̀ dá àtọ̀ tiwa náà lè yí máa bá yá jù àwọn gbogbo ẹgbẹ́ ìṣọ́ náà ni pé àmì ọlọ́wọ́ bá ni ẹgbà pọ́lọ́ ọba kò sí tí èrè sí ní ṣe wallahu ta'ala ẹ̀rí tí a tó tó ṣe déédé kó tí a kàrẹ̀ sí pọ́lọ́ ọba àárọ̀ wa ọmọdé kí ètò ìlú o Ramadan tó lọ sí parí ọmọdé kí ètò ètò àbọ̀ Islam náà èyí tá a sọ tó ṣe déédé ọmọdé kàrẹ̀ sí ọba tó mi sí ní àfíríkà ọlọ́ba سبحانك اللهم بيمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب